ṣàánú àbùké ẹ ṣàánú wa o ọmọlúwa ṣàánú rí gbogbo ẹni bá ṣàánú wa o. àbùké ni bẹ́ẹ̀ ni akọni yẹ fún mi. ọba olúwa ṣàánú rí gbogbo ẹni bá ṣàánú wa o. ni ẹ àbò òkìsàkúrẹ. ẹdun ní ti lọ sukuu ọmọ Port Harcourt ló. ẹdun ló ti lọ sukuu sukuu ọmọ mi ni. tọ́mi wá ti dákú o. àtàkùn làjà lálá. شيمتي ṣé o rí pé gbà tí o dárúkọ mi fún tó gbórúkọ mi tó gbó fúnra rẹ lóṣù tó wá báyìí. mo wá bẹ ẹ níta kó lè ṣẹ̀sì lójú o ẹ̀sẹ̀ ẹ̀sì ló yẹ kí wọ́n ṣe báyìí ni mo wà lọ́wọ́ nílé ìwé gbogbo mi tó tẹ̀lé ìwé kẹfẹ́ máa lọ ẹ dúró kẹ jẹun. mi ì lè dúró one minute. alo ọ̀dọ́ mi o igbó ọ̀rá mọ wà báyìí báyìí báyìí báyìí. báwo ni igbó ọ̀rá ẹ̀tù ṣé wà máa bọ̀ ní báyìí ni. bí mo ṣe wà yìí inú òrùn ni mo wà tóòrùn pa mí. oorun gbọ́ ọ̀rá yàtọ̀. ẹ bẹ́ẹ̀ ìjú sẹ́yìn. Ah! ẹ bẹ́ẹ̀ ni bàbá èṣù jẹ̀ mí. báwo ni igbó ọ̀rá. igbó ọ̀rá ò dáa. ìyàwó pọ̀ lónìí kí o sọ àbí kí onítọ̀hún kó dákẹ́ láéláé. Praise the Lord. Hallelujah. ní báyìí nígbà tí kò ti sí ẹni tí kò fẹ́ kí ìgbéyàwó yìí kó tẹ̀síwájú. Si ẹ jẹ́ kí a máa bá gbogbo nǹkan lọ ní ìlànà tí Ọlọ́run a ya òrùka yìí sí mímọ́ ní orúkọ ti bàbá àmín ti ọmọ àmín àti ti ẹ̀mí mímọ́. máa wí tẹ̀lé mi èmi ẹ ó dárúkọ ara yín. èmi Bámidélé Akínpẹ̀lú Johnson. mo ṣe ìlérí. mo ṣe ìlérí. wípé. wípé. mo gbé. mo gbé ìwọ Mojíráyọ̀ mi. ní àyà. ní àyà. nígbà òjò. ní ìgbà òjò. ní ìgbà ẹ̀rùn. ní ìgbà ẹ̀rùn. ní ìgbà ọ̀dá ní ìgbà ọ̀dá ní ìgbà rírí jẹ ní ìgbà rírí jẹ ní ìgbà àìkórí jẹ ní ìgbà àìkórí jẹ kìnní kan kò ní yà wá kìnní kankan kò ní yà wá kí ọlọ́run kí ó ràn wá lọ́wọ́ kí ọlọ́run kí ó ràn wá lọ́wọ́. ní orúkọ ti bàbá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ni a ya òrùka ìgbéyàwó yìí sí mímọ́ ẹ̀yin náà ó ṣe bákan náà fún ọkọ yín èmi ẹ ó dárúkọ ara yín. èmi Mojíráyọ̀ ọmọ Odùgbèmí. mo ṣe ìlérí. mo ṣe ìlérí. pé mo ṣe tán. pé mo ṣe tán. mo sì ti gbà. mo sì ti gbà. láti gbé. láti fẹ́. Bámidélé. Bámidélé. Akínpẹ̀lú. Akínpẹ̀lú. Johnson. Johnson. Gẹ́gẹ́ bí ọkọ. Gẹ́gẹ́ bí ọkọ. Ní ìgbà òjò. Ní ìgbà òjò. Ní ìgbà ẹ̀rùn. Ní ìgbà ẹ̀rùn. Ní ìgbà rírí jẹ. Ní ìgbà rírí jẹ. Àti nígbà àìrí jẹ. Àti ní ìgbà àìrí jẹ. Wípé nǹkan kan kò ní yà wá. Wípé nǹkan kò ní yà wá. Kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́. Kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́. Àmín. ǹjẹ́ ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ọlọ́run ẹ̀mí mímọ́. yóò ti wà láti kọ́kọ́ ṣe ìgbẹ́ nísìnyí ẹni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. àgbàdúrà lónìí wípé ìgbéyàwó mímọ́ láàrin ọmọ yín àwọn méjèèjì tọkọtaya akin pẹ̀lú johnson olúwa jẹ́ kí ìgbéyàwó náà kí ó so èso rere. àmín jésù bí a ṣe bá wọn péjú tí a bá wọn ṣe ìgbéyàwó lónìí jésù kristi má jẹ́ ká péjú nígbà tí wọ́n tún túká má jẹ́ ká rí ìtúká láàrin wọn èṣù ẹ̀ṣẹ̀ má jẹ́ kó yà wọ́n ṣọ́ wọn dá wọn sí yẹ kí wọ́n rí bá ti ṣe é kí wọ́n sì rí ọ̀nà gbégbà ṣe bẹ́ẹ̀ ọlọ́run jésù olúwa wa. Àmín. Àmín láti òní lọ a ó máa pè wọ́n ní arákùnrin àti arábìnrin akin pẹ̀lú Johnson. You can kiss them, right? You can kiss them.

gbogbogbogbogbò nígbàwo nígbàwo right now jesus christ jésù hey ọ̀gbẹ́ni calm down kó má sọ ọjọ́ just handle it eh? i'll be there now i'm coming over jésù jésù jesus christ i'm done for my my my place of work ọ̀dọ̀ mi wọ́n ní power surge My place is on fire right now. Yeah, kí ló ṣẹlẹ̀, kí ló ṣe mọ́ mi. Kí ah, What is that noise? Ta ló ń pariwo Oh, oh, oh, oh Mọ́mí ni, mọ́mí ọ̀sán pọ̀ sùn. Mọ́mí wọ. Mọ́mí what? mọ́mí wa eh, mọ́mí mọ́mí mọ́mí wa ah. kí ló ṣẹlẹ̀ ọmọ oh, oh, pé mọ́mí snow ni mọ́mí wa bí ẹni mo sọ ètò mọ́mí mọ́mí wa wọ́n ti gbé wọn lọ sí family hospital. Ah. Oh, ah. mọ́mí mọ́mí mọ́mí mọ́mí. Yẹ̀sí máa bá ní kí bọ́ sí ọ̀hún. pẹ̀lẹ́ kò tọ́jú àǹtí ẹ̀ ń kọ́. ó sáré lọ géètì nǹkan tí oh that's good Mommy, báwo lẹ ṣe fi ìlé ni. that's good Eh, jẹ́ kí sorry check àwọn pọ́sí sí yín ẹ má oh, change trip yìí sorry ma mo ń dúró kẹ fún mi ní ọ̀dà mi nìkan tó change it. kí n fún ẹ ní ọ̀dà kó tó change trip. sorry ma. do that in time and marry later mọ́mí. ẹ ṣe ma. olùsọ abiyamọ fẹ̀yìn sọ ẹ̀kú ewu ọmọ forí sọ pẹ́pẹ́. èṣù má ṣe mí o ibi ó ti ń bọ̀ ni ó lọ kò sẹ́ni tó kúkú pàtàkì special in-law my special in-law ok ọkọ mi dẹ̀ sọ pé ibi yìí o ẹ̀lẹ́ àwọn máa kọ́ ṣàlàfíà lẹ́wà. ẹ ẹ jọ sá kí ló tà rí ń lọ hospital sá. kí ni a ṣe mẹ́ẹ̀ ṣé ìgbọ́para àǹtí mi ò yá ni. àǹtí àǹtí. ìyá ah, mo jí ráyọ sá. àmọ́ gbọ́ àmọ́ ah, gbọ́ dáadáa dáadáa. ẹ eh, bọ kí ló tà ṣe wá rí yín. Ah, wọn ò pè mí nì. yes wọn ò invite mi ibi ọba péyàn sí ibẹ̀ lèèyàn yọjú sí ok tí n bá lọ síbẹ̀ ṣe tán ò pè mí tó bá yín sọ̀tì mi ńkọ́. no tí n bá débẹ̀ bóyá wọn ò fẹ́ kẹ́nibọ́dì o mọ̀ pé àwọn sick ní òjẹ́ kí wọ́n sọ fún mi tí n bá wá gbéra tí mo lọ ọbẹ̀ kò sówó lọ́wọ́ mi báyìí o kágbọ́n lọ yá owó ọ̀kadà àbòwò mọ́tò tí mo wá fi lọ ọbẹ̀ tí mo wá débi tó wá ní à ta ló pè wá kí ni kí n wí. Ah, ah. bóyá wọn ò fẹ́ kí n wá ni wọn ò ṣe pè mí síbọ̀ mọ́ mi bá mi délé ó ní direct access sí ni àbí ìyàwó ẹ̀ ní direct access sí wọ́n á pè mí dádì ara mọ́mí àwọn ò yá o àwọn nídìí lọ hospital máa dẹ̀ lọ síbẹ̀ ṣùgbọ́n tó o bá pẹ́yẹ̀ sí ìyá jẹ̀bi. ó dà ẹ ká fi gbogbo yẹn lẹ èmi invite yín. gẹ́gẹ́ bí kíni. gẹ́gẹ́ bí àná. sẹ́yìn lẹ kíni. ọlọ́run má jẹ́ o ẹjọ ẹ fi yẹn ẹjọ ṣé adé púpọ̀ sí ìgbésàlẹ̀ odò yìí. ó dàbọ̀ sà. Oh, oh, oh, ìyá mò ń bọ̀ ẹ́. ẹn kí ni wọn náà máa ṣe báyìí. it's okay mo ti gbọ́ ma get back to it's okay yeah, jẹ́ kí n mọ ẹtí any new development wà wá. máa bẹ̀ sọ̀rọ̀ later yeah, bye. How àgbà wọ́n fà pẹ̀lú this ọ́fíìsì wa. How how do that? Yeah. kọjá agbára Ọlọ́run, alone alone my ìyanu. But um, I overheard you talking to your sister. Kilo ló tún ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ mọ́ mi? Mo fi ọ̀rọ̀ yẹn tì sẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ọ́fíìsì ló important right now. Office mi wà important but nǹkan got one much more important right now ọ̀nà ọ̀rọ̀ ẹ̀ sì mọ́ mi kí ló ṣẹlẹ̀ gangan sí. àbúrò mi ní wọ́n ní carry out urgent procedure and it's going to cost four hundred and fifty thousand so we need láti ṣe payment. okay okay tí wọ́n yẹn ṣe pàtàkì mọ́ so what we're going to do now is send the money then ìwọ náà bóyá àlọ́wọ́ wọn ni tàbí tèmi náà bára ẹ̀ka méjèèjì ọ̀yanjú sí wọn do you understand um, ṣé o ní account details um, sister. yes i do. let me get my phone so I can ṣe transfer fún. thank you. babe everything is gonna be alright okay now smile for daddy. Come on. Okay, laugh for daddy. <laughs> Come on. Stop it. Babe, babe, babe. God is in control. Come on, smile for daddy. Okay, laugh for daddy. Let me get my phone. Come in, please. Wow. Tajé. Papi. Ó ti jòkì ní ìtàn, wọ́n ti ní kọ́ ọmọ mi wà. Gently ni máa mú nǹkan sí. Ó máa gbóná kò mí intestine ti rí o ti light very very fragile. <laughs> Ah, ó gbọ́dọ̀ light in tó ti wọnú intestine yẹn orí eré èèfún àgbàdo èèfún ẹsẹ̀ rẹ̀ pátákó eré. some weapons are here. <laughs> oògùn kí bàbá bá mi kádà bàbá mi kápẹ́tà bá ṣe mí. Eh, you see jọ̀wọ́ pé kíní yẹn gan léwu ah, mo jẹ àṣejẹ kan pétejò jẹ́ kejì ní alẹ́ eh. seven snake ni mo rí. òkùnkùn wọ́n kọjá lórí ẹni tí mo sùn. a ti tọ́ o ti ṣiṣẹ́. ó lè wù tó bá ti ń jẹ ogoro ẹ̀ ìwọ́n bọ́ra máa kú sí bẹ́ẹ̀. ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ fọ́rọ̀ papijẹ́ hmm? gbogbo bá ṣe ń ṣe fàájì ń bí lẹ́ẹ̀kan kíní kan sọ kúlúkúlú sí mi lọ́kàn pé kí n sọ fún ẹ lórí ọ̀rọ̀ ọmọ mi ìyẹn ọmọ ẹ hmm? mo lọ rí Fáṣakìn. Fáṣakìn tó wà katapila. Ifáṣakí onífá. Oh, ẹ classmate mi. ẹ tẹjọ lọ school àgbẹ school mi tèmi lọ ọ̀tọ̀ so mo wá kó mo rò fún un ní bàbá ẹ ò lè bá òun sọ òun ní dípò mi sọ fún bàbá ẹ kí n tó wá bá ẹ bá ní òkè kò le ó ní kí n jókòó ló bá gbé ifá náà lẹ gbàás mo wo fáyìn báyìí dóò mi ò mọ fáwọn. ẹ bá lè mú un ṣe. no no no no wàá bẹ̀rẹ̀ sí kì í ó kì í fáyìn dé lẹ́gùn gan ló bá ní ó bá wojú mi mo ní kí ló wá mú ó ní ṣé ohun tó ń bá sọ lódodo ṣé mo gbà ń gbọ́ mo ní tí n bá tiẹ̀ bìlíìfù ẹ̀ mo bìlíìfù ifá náà ó ní aláti ṣe ètùtù fọmọ yìí àwọn ìgbésẹ̀ kan wà tá a máa gbé ó ní gbogbo òkè ìṣòro ọmọ yìí á di pẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ nǹkan tí wọ́n bá papi jẹ́. wájàkì mo mọ̀ jù ah. ó fẹ́ jẹun ní bí bá a skul kó tó yà sí di fani wọ́n ṣáàkì fẹ́ jẹun ni. no papi j má gbọ́rọ̀ lọ bẹ́ẹ̀ o ó mọ fáyẹ̀ gan-an ó mọ ifá mi ò lẹ́ẹ̀jọ lọ school but ó mọ ifá yẹn kan ó sọ fún mi pé àǹtí mi kan máa kú tọ́dẹ̀ mọ́tò pa sísá. kí ló ṣe fún ẹ ní pẹ̀sẹ̀ kankan ló fi mọ́tò pa. ọgọ́ ló dẹ̀ yíbo yíbo lẹ́nu tó ra mọ́tò. it's alright ṣe o ni, ní ká tutù ẹ jẹ́ kí n bẹ́ẹ̀ tó ní sọ ìṣá ìṣá ṣe mi mo ní problem ẹ jẹ́ bàbá mi délé eh, sọ. bó ṣe kálàmásìkì mọ inú mi dùn gan ẹniwe <laughs> tàbí amọ náà ní ṣá. àmì délé àmì tó yẹ kó máa lè mí lóko. Eh. how are you pẹ̀lẹ́ ṣàlàfíà ni máa jayé orí ẹ̀ ń tiẹ̀. Roy wà lọ́dọ̀ mi bí pneumatic máàkì òjòun tó important la fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹ tó kàn ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lóun pe Fáṣakẹ́ ó ní wọ́n sọ wípé ó ní spiritual nù ká ti ẹsẹ̀ lébọ̀. bámi bámi ṣe rí ẹ mọ̀ jù mí lọ mí ilé ẹ bá mọ̀ tó nǹkan tó ń ṣe mí àmúwa ọlọ́run ní sẹ́ẹ̀. ó àmúwa ọlọ́run ni. And ànírọ́ ìsọ pé kò jẹun ó wà important kò lè ju twenty five thousand lọ. mẹ́tẹ́ ẹ bílẹ̀ kí n pè kí n bèrè lọ́wọ́ ẹ̀. twenty five thousand naira. ṣẹ́rí mi ò fẹ́ kẹ́ torí tèmi yajúlé kiri tẹ́ bá ní ìdòwò ẹ sọ fún mi màá fún yín but owó tí màá fún yín ẹ má mú lọ lé alájọ àbí nǹkan kan ṣe é fowó. náà ló ti ń sọ̀rọ̀ báyìí tí bá nídìí ó kí n sọ fún ẹ ṣé tí bá nídìí ó mi ní sọ fún ẹ kẹ́mi máa ṣètùtù kankan lórúkọ ẹ ok mo ti gbọ́ ọ̀ya ẹ mo ní ìdòwò ọ̀ya mo ní ìdòwò twenty five thousand. ọ̀rẹ́ yín yé mi twenty five thousand àbí màá sẹ́ndì owó yẹn sí yín sí sí but ẹ jọba mi ẹ má mú lọ síbi yẹ̀mí wo ẹ má fi ṣe nǹkan kan ẹ nà mo fún yín ni. ok parí. ẹ sà ẹ ṣeun ẹ kọ ọ̀rọ̀ ọmọ ọ̀rẹ́ bá mi thank you sir. Ah kí ẹ ti sọ máa nìyẹn tí mo mọ̀ bí ẹ mowó hmm, máa délé. àgbàlagbà máa máa jẹ́ fún ọ pé ọgbọ́n àgbà tó fi gbowó yẹn sí ètò tó ti ṣiṣẹ́ ìyẹn dà bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ọmọ yẹn máa prolong things ìjọ wo ni ká ló bá fàṣàkín ká ṣeun ta ní ṣe. Roy Bámidélé ní mi ò gbọdọ̀ ṣètùtù kan lórúkọ òun. ẹ o ti sọ yẹn mo ti gbọ́ kó tó di pé ògbó lọ́wọ́ ẹ ló bẹ́ẹ̀ lẹ sọ. lórí tí n bá nídìí ó kí n sọ fóun ìtò àgbà nǹkan ìwọ ni. mo ní ìdí ẹ̀ ni. sọ torí pé ìwọ ní ìdòwò ló ṣe gbówó sí. rọrì kì í ṣe torí bámidélé. rọrì téèyàn bá dé ọ̀dọ̀ ẹ láàárọ̀ tí ò sọ pé bí ń pa òun tó wá ní mo ní ráìsì ilé o mọ̀lẹ́bà ń lé ó lè jẹ̀bi ló ń pa dọ́dọ̀ ẹ tó fẹ́ tọrọ oúnjẹ á wá fi akọ sí mi ò kì í jẹ ráìsì láàárọ̀ so n téèyàn bá béèrè lèèyàn ṣe fún yìí ó lóun fẹ́ kí ṣe tuntun lórúkọ òun jẹ́ lọ́nà fún mi lákàtúntà bẹ́ẹ̀ kí sẹ́ni sí ẹ o máa náwó ìrìn láì ṣe tutù. ètùtù kẹ. má sẹ́ńdì owó sí mi má ṣe lọ. ohun tí agbó yẹn fún mi yẹn ká fi ṣe. ìjọgbọ́. bá a sọ fún sọ́dà kí n máa pè. rọ́ọ̀ì ṣé kọ́ mú kàwé kú wa. mú wa òkè. Pẹ̀lẹ́ mọ́. Pẹ̀lẹ́ mọ́ at last arójú yín lẹ̀ díẹ̀ mm-hmm. Mm-hmm. ẹ̀hẹ̀n kí ní tẹ́lẹ̀ fẹ́ yẹn mm-hmm. mo ti ṣètò ẹ̀ sílẹ̀ ah, so tẹ́ bá ti délé báyìí you can walk into it ni <laughs> okay yes ma um, doctor tiẹ̀ sọ wọ́n ní pé wọ́n máa discharge yín any moment from now. ẹ̀ ti ń lọlé náà àwa náà ń dúró kankan discharge yín ká máa gbé yín lọlé. mọ́mí kí ló dé ṣé everything wà òkè? honey. Nurse! Doctor! What is it? Doctor! Please step back, check out. Yes, check out. Everything won't change. Don't take it, just a phone. You just talk. Ẹ ní sùúrù. Kí ló ṣe lọ? you, you, you, you. Um, nurse, please. I can't feed it. Jesus! Honey, honey. Doctor, who you? How can you lose her? We're talking to She was not my wife now. Talomba! I don't know, I don't know. Okay, okay, you packing. Babe, babe, babe, babe. Mommy! Yeah! Jesus! What is it now? Jesus! Jesus! Is she sleeping? wo àbúrò òótọ́ ọ̀rọ̀ ló kúkú sọ ṣùgbọ́n bọ́lọ́mbà tí lóun dé kò sí ní tẹ́nì kankan fẹ́ ṣe o ó ti dé náà nìyẹn àfi ká gbà fún un ọ̀pọ̀lọpọ̀ gbà ló dẹ̀ jẹ́ pé igi gbígbẹ máa dúró nínú igbó tó jẹ́ tútù ló máa máa wó àdúrà tí ká gbà kó lóògbé onípẹ́kọ́ lọ́n jọ́ kó bá wa tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rí àmọ́ òwe wá gbọ́ o ẹni tó gbẹ́lẹ̀ ló ń pòkú o gbogbo ẹni tó ń sunkún ariwo lásán ló ń pa èyí máa yẹ wájú ní ká ọjọ́ kan pàtó tá a máa lọ kí mo díráyà àtọwọ́ ẹ̀ ìyẹn lọmọ ló gbé nílé o. àmọ́ ọ̀sẹ̀ mú wà ìdá ẹ jẹ́ ká yìí tẹ̀ lọ. ń sọ yìí yóò yẹ kẹ́ ẹ pa ni tẹ́ ẹ bá ní òkè ẹ̀yin ọmọ àbúrò mi o ọlá ọlọ́run láì ká lọ síbẹ̀ kí là ń ṣe àṣetẹ́ bá ti pa náà ni àgbọ̀dọ̀ rọ́ dànù torí mi rò pé ẹ̀ka ti lọ tipẹ́ tipẹ́ tipẹ́ ká la ṣojú ṣe gẹ́gẹ́ bí ẹbí àpẹẹrẹ ṣe wá ń wá yìí nípa ṣe sí. ṣé ẹ̀gbọ́n pé mi ò lè tẹ̀lé yín lọ torí ẹ̀gbọ́n olóògbé ni mo jẹ́ ẹ̀yin àbúrò ẹ̀ ní kẹ́ jókòó kẹ́ ẹ koríkorí ọjọ́ tẹ́ ẹ bá fẹ́ lọ àwọn ọmọ tẹ́ ẹ bá nílò ẹ̀yẹ́ jẹ́ kí mi gbọ́ agbára ọlọ́run á gbé jọ tí o bá ti yá wa o ti yá yín náà nìyẹn kò sí wàhálà mọ́. àbúrò ìtókù ní ìsìn òun náà ni pé ká koríkorí ká mọjọ́ ká dẹ̀ sọ fẹ́ gbọ́n kọ́ fàṣẹ sí ká máa lọ. ọ̀rọ̀ ilé ayé yìí ó dàbí tí wọ́n bá wọ mọ́tò ni tó bá dé bus stop ẹ̀ abọ́lẹ̀ àǹtí mi ti dé tiwọn nìyí ó dẹ̀ ti bọ́lẹ̀ jọ ọmọ bẹ̀ ìwọ ni kó má ronú hm? ọkọ mi. well ok Bámidélé jọ torí ìtọ́ Ọlọ́run ọmọ yìí ọwọ́ ẹ ló kù sí báyìí òjò ṣó mọ̀ pé kò ní ìyá mọ́ kò dẹ̀ ní bàbá mọ́ nísìnyí ìwọ nìkan ló kù fún ní bàbá àti ìyá jọ torí Ọlọ́run gbogbo ẹbí wọ́n rí pé o kápébù láti ṣe é la fi filẹ̀ ó kù sí ẹ lọ́wọ́ jọ àbí kí àwọn ẹbí máa kú bọ̀ lọ́dọ̀ ẹ. àmọ́ náà kọ̀ọ̀kan lẹ́tọ́ yẹn ẹ̀ṣẹ̀ ọ̀nkọ́ náà dún tẹ̀yìn lọ àǹtí thank you very much. Um, ìyàwó mi náà understand pé gbogbo àní adágbádá kú but that's going to come out It's inevitable. We have to die someday ọdún kan ń gbìyànjú lọ́rọ̀ ẹni bí mọ́mí ṣe padà wá kú eventually but you know afẹ́ wọn ṣùgbọ́n ìlú afẹ́ wọn jù wá lọ we cannot we cannot make her stay fẹ́kọ̀ tẹ́lẹ̀ náà èmi àti ìyàwó mi àmì jíjìn ní nàìjíríà alájọ jura wa mú gbàtílẹ̀ iná dẹ̀ ti ṣẹlẹ̀ sí àtúbọ̀ máa jura wa mú I'll be fine thank you very much. Yeah.

ní ìmọ̀ mi mọ̀ pé ìmọ̀ ní ìmọ̀ Jesus. Hmm. ṣé prosanta máa ṣe kàwá pọ̀pù ṣé bẹ́ẹ̀ ṣe láàlá yẹn ni ẹ. bẹ́ẹ̀ni dáadé. <sighs> Christian má ti wá sinmi bọ̀ bàǹgẹ́lì rẹ̀ ti wí máa ṣọ́ra. ṣé rí ogun tí o bá ti ṣe òun ni ọlọ́run máa fi Praise the Lord. Hallelujah. ṣe rí ń tẹ́ sọ kalẹ̀ a o kún fún àdúrà a o sì gba àwẹ̀ àdúrà tó lágbára kí ni mo wí àdúrà tó ní agbára a o sì gba àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta. àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni. dadi ṣe àwa méjèèjì la máa gba àwẹ̀ yẹn sáà ṣe rí ẹ̀jẹ̀ ara yín ẹni tí ẹnìkan nínú yín tí ara rẹ̀ jáde yálà arábìnrin yín àbí ẹ̀yin gangan ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí bàbá àbí ìyá fún ẹnikẹ́ni nínú yín ló máa gba àwẹ̀ fún ọjọ́ mẹ́ta a ó sì gba tó lágbára àmọ́ kì í ṣe pé ẹ̀yin ò lè gbà o tẹ́ ẹ bá láǹfààní ẹ lè gbà o. ẹ ṣe gan dáàdi ọjọ́ ti yá ọ̀dàdà ẹ ṣe gan sá wọn á túbọ̀ máa sọ agbára tó ti sá. n ó sùn mọ́ ọlọ́run n ó sùn mọ́ bó tilẹ̀ ṣe pọ́njú ló mú mi wá síbẹ̀ orin mi ni pé wọ́n ò sùn mọ́ ọlọ́run wọ́n ò sùn mọ́. báwo ni pásítọ̀ ṣáà ṣe ṣàlàyé fún mi ẹ̀ sá. lọ́rọ̀ kan ṣáà pásítọ̀ ní kí n bẹ́ẹ̀ gbà wẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sá. wàá bẹ̀rẹ̀. Ah, ẹ̀ ọjọ́ mélòó ni wọ́n kù àwọn ọjọ́ mẹ́ta náà is after this àwọn ọjọ́ mẹ́ta and I will make a look Àwẹ̀ mẹ́ta ló pè will collect that gba àwẹ̀ kan less than fifty thousand. Máa san fún yín kẹ́ tó lè bá mi lọ. away. tó ní kó lọ gba àwẹ̀ No, our spiritualist tell us ọ̀dọ̀ wọn yóò fẹ́ náà Bami, I am your son. I am your father, mo You deny it torí ẹ mo ṣe àtẹ́ni sí ẹ torí ó tó wọn ni mo ṣe àtẹ́ni sí ẹ. bámi ẹ̀yin rẹ bí mi ẹ máa ń gbọ́ ọlọ́run ìgbà rẹ èmi bá mi délé ọmọ yìí ni. èmi lọ bìkan mi ò ní táì gbogbo eléyìí o mi ò ní táì gbogbo eléyìí o. bámi sọ nítorí pé pásítọ̀ fi condition sí sí pé ẹni tí mo bá ta rẹ̀ jáde gbogbo ló láti bá mi gbà rẹ̀ lẹ́yìn náà ṣe tún wá ń condition mi. bàbá bàbélé bàbélé tí n bá fẹ́ ro condition ti pásítọ̀ fi sí seven hundred ni màá charge mo ní charge one million yes mo rò pé mi ni mo bí ẹ mo ṣe ní kò sọ fún fifty thousand ọ̀hún mo fẹ́ pè láàrin ni ọ̀sà tí fún máa jẹ kí mo jẹ lára ẹni ẹ nígbà tí ẹ bá. èló ni jalè èló lẹ fẹ́ gbà lọ́wọ́ mi jalè. sọ́wọ́ forty five. mo ní bìtì. àwọn àgbà fún iná hundred thousand. fún àwọn ìjọba ẹ̀dá mi ní ìbàdàn one forty five tí bá díẹ̀ lówó ní five thousand. Mami mi lè san one forty five. Ẹ fàfẹ́ dẹ́. Five thousand. Mo ní mi ò lè san, mi ò lè gbá. Ẹ lè mọ́. Mo ní mi ò lè gbá. Bẹ́ẹ̀ sọ one twenty, kí mo fi forty forty thousand dọ́kọ̀ kan. Bàbá mi yọ yọ, mo kò ní problem bẹ̀rẹ̀ ṣe lè sinmi you, you are my father. Àwùjẹ, ṣé ọmọ mi? Bastard àwùjẹ, mi ò jẹ́ máa fà ní rí. Ìgbà tó o bá gbé mi kọ́ńtà tó rán mi ṣẹ́, òun náà ni mo lè rí kankan jẹ́ ìtọ́ni ṣé bẹ́ẹ̀ lórí mi ṣe kí fún yín ní ìkọ̀kọ̀ ni. lórí kọ̀ǹṣọ́ mi ò fún nìkan ṣé ní yàrá èkó fún nìkan ni Christmas dé kó fún nìkan ni ní ìyàrá èkó fún nìkan ni àgbà tó bá bẹ̀rẹ̀ ẹ̀bá mi ẹ̀tẹ̀sẹ̀ bá mi lọ kí n tán ẹgbà mi báyìí. Ah, màámi màámi àbí àwọn màámi. very good ọlọ́mọ mẹ́rin fẹ́ sọ adi mo ò dá ọkọ ọmọ bẹ́ẹ̀ yẹn nípa fáfọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́. bá a ní iye tí mo lè sọ fún yín nìyẹn sọ́ọ́ni màámi ni wọ́n ní gbowó lọ́wọ́ mi torí mo fẹ́ bá mi gbà wẹ̀. iná ló kọ́ ọmọ bẹ́ẹ̀ láì pẹ̀jọ́ àwọn wàhálà tó pa lónìí adi èmi ò tí ì òun náà ni mo ṣe. ẹ ṣe kíá. Ah, màámi ó ti ṣe. ó ti wọlé nice doing business with you. olùkọ́ kọ́ so àwọn ẹjọ́ mẹ́ta àbí. ẹ sà. báwo la ti fẹ́ bírèkì. lọ́la pẹ̀lú gbọ́dọ̀ láàárọ̀ la ti máa bẹ̀rẹ̀. ẹ bá a fẹ́ bírèkì ká ṣí mu máa ṣe o. Ah. inú máa fún mi tí màá fi ṣínú mi. fani mo ti sanwó iṣẹ́ fún yẹn tó fẹ́. owó àwẹ̀ lélẹ́yìí lọ́dọ̀ pé owó iṣẹ́ lélẹ́yìí ìṣinú ń kọ́ àwọn ìjọba ṣínú àwọn yorùbá. ìrẹ̀lẹ̀ ah. fi ṣínú. fún mi ten ten thousand lọ́kọ̀ kan. one fifty tẹ bẹ́ẹ̀ fún náà tó padà sí yẹn. mi ò mọ̀ sínú owó àwẹ̀ ọ̀tọ̀ my father and that's why i'm rendering this help fún mi ten ten thousand àwẹ̀ ṣíṣírò one àwẹ̀ màá dáwọ́ ẹ̀ padà o. Oh, oh, oh, How far? Kọ̀tẹ́wá lọ èmi tiẹ̀ wá get lọ́dọ̀ kọ́sítọ́mà mi yẹn ó sọ fún mi wípé òun ò nílẹ̀ ó níbọ̀ tó máa ní láti pe àwọn ará òun wípé òun àbúrò ṣe máa get ẹ̀ ṣá. báwo no ó ti ní mi lè get ẹ lónìí o ó ló máa tó ọ̀la kí n tó lè get ẹ ìyẹn ni mo ní kí n wá ṣàlàyé fún mi ò fẹ́ sọ lórí fóònù ni. Ah, irú wàhálà ò lè lè bá ọlọ́run ẹ mo sì lọ ibì kan lé ní ó ní tẹ́ǹkan fún mi mi gbúdọ̀ má débẹ̀ báyìí tú mo gbúdọ̀ débẹ̀. ẹ ní sùúrù kò lè tó lè ẹ má torí ìyẹn dara yín láàmú náà ah ẹ dẹ̀ ń stress ara yín lórí ìyẹn kò yẹ kó le tó bẹ́ẹ̀ yẹn ẹ mọ tó ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ní mind ẹ tẹ̀lé mi dé ẹ workshop mi màá gbé mọ́tò mi fún yín ẹ gbé lọ síbi tẹ́ ẹ̀ ń gbé lọ. ọ̀dùnmí ìdílé ni o ó sì máa tó two or three days kí tó padà o. àánú kò lè tó yẹn náà <laughs> ẹ̀yẹ fọkàn yín balẹ̀ kódà kó jẹ́ ọ̀sẹ̀ kan lẹ fẹ́ lò níbi tẹ́ ẹ̀ ń lọ yẹn èmi máa yọ̀ǹda mọ́tò èmi á fà ìwé ara mi ṣùgbọ́n kò lè sí o. ẹ wo mi ò ṣe problem Eh. máa appreciate yín sir. ó dà ó jẹ́ kí n máa dáhùn. hello sir yes sir no kò sí problem at all kò sí wàhálà oh mo ti jó o mo ti jó ilé ẹ mo kàn fẹ́ kó drain tán bá tà ní sir ẹ eh, yes uh, mo ti lọ ra ọ́ìlì tí màá fi jó yẹn ìyẹn náà ti wà ńlẹ̀ ẹ eh, tó bá ti drain tán bá tà màá dà yẹn sí ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀ sá tẹ́ ẹ bá ti rí gbà lónìí ẹ gbà láàárọ̀ là máa gbé wá fún yín ẹ má wọrí. ọ̀dà kò burú sá ẹ ṣe ọ̀dà ẹ bá mi kí madam ọ̀dà ẹ ṣe. Hello, Bami. bá mi ẹ ra sà mo ní kíkí náà ni sà bá mi ẹ ṣe o ẹ ṣeun ọlọ́run àdúró tì yín sà. àmín. ọlọ́run máa wà pẹ̀lú yín iṣọ́ má jiná fún yín jẹ. bámidélé bámidélé iṣẹ́ mi ni mò ń ṣe má ṣàdúrà mọ́. mo mo understand gbẹ tí bo ṣe yín mo understand but ẹ mọ̀ mú láti tún kí yín pé ṣé gan kí n lè ṣàdúrà fún yín. ọ̀dà mi mo ti gbọ́ ọ̀dà mo ti gbọ́. ọ̀rẹ́ bá mi ẹ ṣe ń gọ́ sà ẹ sà bá sì sọ pé ní ni last day. ṣe máa break lọ́dọ̀ mi lẹ́nìí. no no. yes sir mo mọ̀ pé ti gbowó iṣẹ́ yín mo dẹ̀ ti fún yín lówó ìṣinú náà bọ̀ mo kàn ní kí n béèrè lọ́yìn pé ṣe máa break lọ́dọ̀ mi ò ká kújọ ṣàdúrà papọ̀. mi ò lè wá break lọ́dọ̀ ẹ jẹ́ kí n break lọ́dọ̀ mi bí. ok. ó ṣàṣìkú three hours ẹ ọlọ́run á ṣe ìyanu àwọn ẹṣẹ́ olóògbé ó ti bá wa lára ẹ̀ àwẹ̀ <laughs> ó rọ̀ mí lọ́rùn ju àwẹ̀. all right. All right, sir All right, sir ẹ ṣe gan sir. o ṣe o ṣe àdúrà àgbà. bami àtọwọ́ tó bá fún ọ lẹ́yìn wọn á pọn ọlá who cares ẹ gbowó ẹ gbowó Ọlọ́run àdúrà tèmi ṣáà ń bẹ́ẹ̀ fún ni pé kó jẹ́ kí ìṣòro mi kó mọ báyìí Ọlọ́run kó ṣàánú mi. Eh? What kind of a father takes money from his son for for for praying? Babije. Raw International. Kí ló fẹ́ ṣe yìí? Mo fẹ́ wẹ̀. Jóná. Discussion agbàwẹ̀ a ò gbàwẹ̀ kọ́ ló bá ọmọ ẹ̀ sọ tán sìn. Ṣé mi ò gbàwẹ̀? Ìwọ gbàwẹ̀. Ah. Jóná lọ mú bíà. Ìwọ gbàwẹ̀. Kí ni mo wò ń lẹ̀lẹ̀? Kí ló wà lẹ́yìn? Àmàlà kọ́ mo wò yìí. Àmàlà ni black ọmọ yẹn dẹ̀ gbẹ́kẹ̀lé epo ti bá ń gbà ó ṣé wà ló ń wò yìí ó dẹ̀ rò pé ní wọ náà pẹ̀lú tó ń ṣe Papi Jay. Roy ogo ṣé wọ́n ń bá àyàn gbàwẹ̀ lójú ara ẹ̀ no kàn sọ ẹni tó lè bá àyàn gbàwẹ̀. àwọn àwọn àwọn pásítọ̀ àbáwọn afa wọn máa ń tura láti bá àyàn gbàwẹ̀. ó rọrùn. why. ifo Jésù Kristi gan ó gbé cross ẹ̀ fún ara ẹni you fast and pray yourself mo dẹ̀ sọ fún un ṣó mọ̀ yín pé ẹ̀ eh, ní tí mò ń ṣe òyì ẹ. kí ló fẹ́ fi yé mi. tí o bá gbowó lórí nǹkan kò ní ní value. so business ló ń ṣe yìí. business ni o. tó dẹ̀rù pé lẹ́dàá ọmọ yóò ní dáhùn tó ń ṣe yìí. nígbà tí lẹ́dàá bá ń da àjọ kí lẹ́dàá fún wa ṣe. ẹlẹ́dàá bí àjọ fèsì wájọ dá fúnra wọn ni. tó bá fẹ́ bọ́mọ gba àwẹ̀ wàá gbowó. so ọmọ tún máa sanwó fún ẹ. mo jọ sọ àmàlà. mi ò fẹ́ mọ ẹni tó sọ àmàlà di anything ohun tí mo ṣe ń bẹ́ẹ̀ sọ kọ́ yẹn ló àwọn ẹ̀kọ́ sàwọn alájọ ẹni ohun tí mo ń bẹ́ẹ̀ sọ ni pé ọmọ ẹni kó bá òun gba àwẹ̀ ó pa yẹn ti òun mu bíà ó dẹ̀ fọkàn ọmọ náà balẹ̀ pé ó ti bá gba àwẹ̀ òun. ráì ọmọ mi ò mọ fálù èèyàn ọmọ mi kò mọ fálù èèyàn. téèyàn bá rí ẹ kó sá ọlọ́run. inú mi á dùn jọba sá fún pásítà kan kọrin ó ní mo ráyè kò sáfáyé o. sáyé ni wọ́n ayé má bà àwọn àbí gbèsè àlẹ́fọwọ́ èyí nǹkan rí báyìí. kí ló rí. mo jẹ́ ọ̀kẹ́ rádà wọ́n wá pẹ́kù sí méjì sí. ṣé ẹ̀mí sẹ́mi lé kò pèsè irú uh, observation ọ̀rọ̀ ọbẹ̀ àtẹ̀ràn yẹn. ní kan ẹ lójú you had all the time in the world to get ready ọlọ́run aṣá ṣàánú mi pẹ̀lú ẹ ọlọ́run á ṣàánú mi pẹ̀lú ẹ Ah, <laughs> see, <laughs> ẹ gbà mí you are telling me now láyọ̀ àyẹ̀yìn lógo à ń jáde lọ ní wákàtí àti ọ̀wọ̀ yìí bàbá wa ẹ ṣọ́ wa lọ ẹ ṣọ́ wa bọ̀ láyọ̀ àti àlàáfíà ní orúkọ jésù ní àgbà àdúrà àmín àmín àmín lórúkọ jésù. Ah, I don't know. Ẹ mọ fún ẹ̀mí náà ni mo. Ah, I don't know, mo jọ sọ̀rọ̀. Ọ̀dọ̀ mo ń fi o that something is not right. Ah! Jésù. I don't know. So my mọ̀ pé jẹrin ni Festus ṣẹ̀ṣẹ̀ sáfíìsì mọ́tò ìṣá? Àì kò yé I, náà. Ó ti tó, ó ah! I'm trying to see if it will, it will, if it will. Wọ́n jẹ́ fèrè bó pẹ̀lú àmì lórí I'm trying to see if it will work. Call the mechanic. Oh, no, not, not now, not now. This, This shouldn't be happening now. Hello, Festus. Hello, sir. Yes, sir, Uncle Bamidele. Yes. Ah. if Èmi náà share the shop láàárọ̀ yìí ni. Bẹ́ẹ̀ ni, sir. Eh. Okay, order. Um, ẹ kò sí problem sir ẹ mm, ẹ má start ẹ mọ́ ẹ má start kó má lọ run down battery yẹn ẹ màá yọjú sí yín mi ò ní pẹ́ sà ẹ màá dọ́dọ̀ yín láìpẹ́ yìí màá dọ́dọ̀ yín láìpẹ́ yìí sà ok sà. investors ha ha ha nǹkan ló what is it. ẹ jẹ ẹ má bínú sá ìgbà tó fẹ́ gbé mọ́tò yìí jáde ilé tẹ̀ wọ́ yìí tẹ́ fi gbé jáde. jáde ní báwo mọ́tò tó sáfíìsì ní ìjẹrin ni kí n máa ṣẹ̀ṣẹ̀ tó máa wọ ọ̀ẹ̀lẹ̀ mm. ṣé wọ́n change oil nígbà tó ń sáfíìsì ẹ̀ mo change o change oil filter ni o sọ mi kò fẹ́ change gbogbo nǹkan ni. sir. sà gbogbo ẹ ni mo change but nǹkan mi ti lè ṣẹlẹ̀ sí i. bí kí ni. òun ló ṣẹlẹ̀ báyìí. ni nǹkan tó nǹkan ń o first of all nǹkan nǹkan nǹkan wọ́ọ̀rì ẹ̀ mo pẹ́ kó wá ya mọ́tò òun nìkan mi ìṣẹ̀lẹ̀ ìwọ ló lọ ṣe mọ́tò yìí ìwọ ni mẹkáníìkì wa náà. ẹ wo Mr. Festus kí ni kòkò tó tẹ̀ sọ lẹ́nu tó tù tẹ́ ẹ bá mọ́ṣẹ́ yín wọn ni kẹ́ fún apẹ́ mọ́ṣẹ́. omi calm down just calm down okay mo pe mẹkáníìkì wa ni over four years over five years. he doesn't know what he's doing anymore. you this is the first. ẹ má bínú màá tí mò ń sọ rẹ̀ sà ní mọ́tò yìí ẹ ti gbé jáde láàárọ̀ yìí sẹ́ẹ̀ ok ta ló gbé jáde ní alẹ́ àná mọ́jú sí àárọ̀ mo ti ibiṣẹ́ dé ní five pm ìrọ̀lẹ́ àná mo dẹ̀ páàkì mọ́tò yìí síbi láti gbà yẹn nìkan kan ò tí ì fọwọ́ kan mọ́tò yìí. ẹ sà ẹ bá mi lọ madam kó má jẹ́ pé madam ni wọ́n ti gbé jáde ẹ béèrè lọ́wọ́ wọn. mo mọ ìyàwó mi ò lè gbé mọ́tò láì jẹ́ kí. I did not ṣé kò ti ṣe Mr. Festus tó ti gbọ́ ọ oh, ìyàwó mi ò kí ń wa mọ́tò yìí ó mọ̀ pé ó ní mọ́tò tiẹ̀ náà òun gbé yẹn wọlé mọ́tò tó wà lálẹ́ àná nìyẹn eléyìí mi gbé síbi sórí nǹkan tó fa gbogbo ẹjọ́ ìlàrọ̀ ẹni pé kò sí mọ́tò mi ti máa gbé jáde ọ̀nà yóò gbà mí ni o pẹ̀lú bó ṣe ń lámi lọ́fun yìí. ọ̀gá ẹ́ńjì mọ́tò yìí ń gbóná ó ń gbóná ṣé rí bí mọ́tò yìí ṣe wà ìsà ẹ́ńjì yẹn ti knock ní tí mo fẹ́ kẹ́ mọ̀ ah, ni ṣó eh, ṣó ní fíìmù ni ẹ ni àṣé ah, wọn ni wọn làwọn oní tíátà yorùbá yẹn ni why you talking like this ṣé mọ́tò máa ń knock lórí ìdúró ni ẹ sà ẹ tí àti ẹ ti understand nǹkan tèmi náà ń gbìyànjú àti sọ sà iṣẹ́ tèmi ni mo dẹ̀ mọ ohun tí mò ń sọ sà àníyàn yìí mọ́tò yìí ti. oh wait wait wait mo gbọ́ ti páàtì pé ó ń gbóná ẹ̀ because nígbà tí mo babe i told you pé mọ́tò yẹn ń gbóná àbí èrò ọkàn mi ni pé àbí Festus bóyá nígbà tó service engineering bóyá wọn eh, àwọn ará workshop yìí tọwọ́ bọ eh, electrical eh, wiring or something something ló ṣe ń gbóná. kò sí nǹkan tó jọ service lásán la kàn ṣe nínú àjọ ilẹ̀ a dẹ̀ fi fítà sí and that's all. Festus wait wait gbígbóná tó ń gbóná ṣé gbígbóná pé èèyàn ti wà ní àbí báwọn gangan. ẹ̀sà ah, gbígbóná tó ń gbóná ẹ̀sà bí ẹni pé kéèyàn ti gbé travel lọ sí ọ̀nà yéjì in fact lọ́nà tó jìn gan rẹpẹtẹ kó mọ̀ wá ṣàkíyèsí ibi tí ó ti máa rí iná ọ́ìlì yẹn ó kàn ń wà mọ́ lọ ó ń wà mọ́ lọ until tí ọ́ìlì yẹn kàn gbẹ lójijì in fact bóyá gbé débi gan orí ọ̀fẹ́ Ọlọ́run ni ṣùgbọ́n sàṣẹ́rí àwọn mọ́tò yìí ìdá tí wọ́n dá àwọn mọ́tò yìí ṣíṣe tí wọ́n ṣe àwọn mọ́tò yìí ni wípé anything yóò tí ì bá ṣẹlẹ̀ sí wọ́n á ṣe ìgbé débi tí wọ́n lọ ó wá ṣeéṣe kí wọ́n gbé débẹ̀ o wọ́n má lè gbé fóònù ó ṣẹlẹ̀ nìyẹn ni mo ṣe sọ pé kẹ́ ẹ understand nǹkan tí mò ń sọ sà. Jesus Christ ọ̀hìn lè òjò mi ò fọ́ sọ́ọ̀pù mọ́tò mi ò ta Festus no no no darling darling darling don't talk like that no no it's okay Festus it's okay oh, darling this is not Festus fault èmi gangan gbogbo ìrìn mi gan lójúmọ́ gan ṣe tó twelve hours gbogbo òrìn mi lójúmọ́ kan ṣó twelve hours tó fi máa wa mọ́tò mi twelve hours tí kò lè pé ọ̀lì mi jò. okay first of all see see we come back to this later. báwa ṣe tó yẹ pé a lè gbé mọ́tò ìjáde ń sìn a lè wa mọ́tò mi okay a láti jáde kó nu lẹ́yìn sìn. okay so how do we get it out of the. oh no no no no. no ìyàwó mi ò lè ti mọ́tò ìyàwó mi máa wọlé á fi sí èmi àti ẹ máa tì í ẹ fi sà. yẹsì ìyàwó yóò wa mọ́tò. fẹsọ̀ ṣe nǹkan ṣe ẹni ìyàwó mi wa mọ́tò àti pọ́fẹ́ ti mọ́tò ṣe kó yàtọ̀ síra wọn get in the car. ó máa pé nǹkan it's a family man. ìwọ náà ah, lè máa rí it's okay now. this man is crazy. not his fault it's not his fault. get in the car it's okay honey honey i love you okay get in the car.

aṣọ tó ṣe rí àti bójú ẹ lò ní jẹ́ kí ọmọ pé nǹkan ṣe ẹ́. nǹkan ṣe mí o nǹkan ṣe mí o. kí ni mo fẹ́ ṣe ju ìta tí ń ṣe iná lọ wọn ní ká gbàwẹ̀ ká ṣàdúrà á lè ṣe yẹn lọ́bọ̀ kò tí ì rọ̀ o. mi ò sọ pé àdúrà ò kì í gbà àbí bó ṣe gbàwẹ̀ yẹn kò dáa. Bámidélé ayé kù síbi kan. ayé kù síbi kan. ṣé wàá rí ibi táyé kù sí àwọn ṣe ìlú tí balùwẹ̀ ṣe wọ̀wọ̀ ibi tá a lérò lómi gbé tí iṣẹ́ yọ báyọ̀ lè sọ ọgbà mi gbọ́ dáadáa báyìí. Ah, mi ì ṣáàṣì wá nígbà mo gbà yín gbọ́ gbọ́n ju bàbá tó ní gbọ́dọ̀ mọ́ lọ́wọ́. ó rí ifá tèmi wò wájú mi ojú ó di mímọ̀ fún mi wípé ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ tẹ́ ẹ bá wà ọgbẹ́ bọ̀ bẹ́ẹ̀ ni kò gbé tutù. really bẹ́ẹ̀ mo sọ fún wa. congratulations. bàbá sọ pé ọ̀rọ̀ mi ògbó tutù mo dẹ̀ ní ṣòro ṣé o ti rí i pé ọ̀rọ̀ mi ní òbí ló sọ. ọ̀rọ̀ kì í tètè lọ́rẹ́ mi tíyàn bá wá sílé babaláwo tí wọ́n bá sọ pé ọ̀rọ̀ yẹn gbẹ bọ́ ògbó tutù ìyẹn túmọ̀ sí wípé ọ̀rọ̀ yẹn ti dayọ̀ nìyẹn nǹkan kékeré ló máa padà sọ pé kó ṣe tó fi máa wà òkè wọn ò kó lọ mú òkété wá tàbí kó lọ má gbò wá mo ti wá sọ́dọ̀ bàbá rí tí bàbá sọ pé kí n lọ sórí àpáta kí n já ewé lórí àpáta kí n wá gbọ̀nsẹ̀ kí n wá fi wíyẹn kí n fi mùdí kí n wá sọ sórí àpáta bí mo ṣe ṣe tán mi ò tí ì kúrò lórí àpáta tí mo fi gba ìpè It's because I understand everything. I'm used to all this. already. ti dá you should be happy. Jẹ́ kí ló ẹ máa dùn ọ̀rẹ́ mi. I'm happy I brought you here. I'm, I'm, I'm, so happy. Bàbá yìí ṣe gan. Ṣé ẹ ti ṣe tán? Ṣé ẹ ti gbéra yín gorí ẹ sí ayán tán? Ah! sí ọ mo ń lù ú kò dùn bí mo ṣe ń kọlẹ̀ ń parẹ́ ibẹ̀ sì jẹ́kẹ́lẹ̀ dé ọpẹ́ ẹ̀dẹ́kẹ́ tó pé iye ẹ̀dẹ́ báyìí awí ní ìsìn ọlọ́ọ̀lọ́rin ó sì gbọ̀nsẹ̀ sórí àpáta òfin orí àpáta gbogbo sọ̀rọ̀ ṣé irú ìṣòro tí wọ́n ní lọ́rẹ́ rẹ yìí ọ̀rẹ́ rẹ tó jẹ́ wípé ayé ọ̀gọ́ kọrùn jẹ́ yà wọ́n dúró tí báyìí tí wọ́n mú báyìí nìyẹn tí wọ́n ti fẹ̀ wọ́n sí lọ́rùn tí wọ́n ti fà dáyìí ti mú mi sọ́wọ́. wọ́n ti dúró tì ọ́ wọ́n fẹ́ ba ilé ẹ jẹ́ pátápátá. wo ìwọ lọ́kọ́ létò gbé ni àbọ̀ yalégbé. tí ó rí táyé fi mú wọn náà lọ. ọ wá rí ọ farabalẹ̀ ní òkú èmi ọmọ bí lè ṣe kéré tó èsì mọ bó ṣe tóbi mọ kọ́dà kó tóbi kó dí odidi ìlú ó kú onulé láìní má bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀. tí máa kó bẹ̀rẹ̀ mi má bẹ̀rẹ̀ kó ṣe máa lọ ta ìròyìn ẹni tí máa ta nílùú. bọ́ ọ bá wá ta lé tó gbowó ọwọ́ sóòtú nìkan àbí bọ́ ọ bá ta lé sọ̀nà rẹ̀ wú ẹ̀dà sókun. wo ó kú onulé láìní má bẹ̀rẹ̀ kó bẹ́ẹ̀ mo sọ fún ọ títí pa ni ó wà bọ́n ọba wá ti àgbálẹ́ mi ti gbogbo tó ń ṣe ọba jẹrodò lọ́mú mi ìgbà náà láàpò wọgbọ́n tá a bà dá sílé tó ti kó yọ jẹmọ́ títà ni àákẹ́rù inú ẹ̀ta ni bákan láṣẹ ni ìgbà náà lọ̀rọ̀ ẹ tó lójútù tọ́ ọ bá kú òun lé tọ́ ọ bá mú abẹ́rẹ́ kú òun bẹ́ẹ̀ ó rí ìmí ẹran lẹ̀ báyìí ó pè lówó èmi mo sọ bẹ́ẹ̀ fún ó jù bẹ́ẹ̀ lọ. ọ̀bàbá ìjọ dùn mí lọ ta ni mo ṣẹ̀gbọ́n gan tó fi ń sọ́wọ́ tó báyìí ká ní kí ni mo ṣe. èmi ọmọ àwọn tí wọn náà bí wọn wá wo gọbì tí wọn náà ti rí nǹkan gọbì gọbì lára rẹ tọ ọba kàn tọ ọba ṣe ó hèmí ẹran lẹ báyìí tó ọmọ jẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. bàbá mo tẹ̀lé kí n ṣe mo bá ti kó jáde nílé tí mo ní kókó mi ṣá ìṣòro mi máa. lọ́ba tán ẹ̀yin tó wà máa máa kọ́ mi lórúkọ lọ́ máa kọ́ mi lẹ́lẹ́sọ̀ máa kọ́ mi. lójú ẹ lójú ẹ omi egun rẹ ọgbọdọ kanlẹ ọgbọ. ọkọ mi pẹ̀lú òkú náà. know. sorry. <laughs> I am sorry. Intention may ever known a freaking torture. I am so sorry that this is happening. I am sorry. It's okay, we'll be fine. Okay? We'll be fine. Ah, God. ibi ó ti ń bọ̀ ni ó lọ kò sẹ́ni tó kúkú dùn mọ́ àforí ẹni. yẹsà báwo ni jẹsà. àǹtí kọ́. àdúgbò ẹ̀sà wà wà. jọ̀ọ́ ilé bámidélé mu ti ń bọ̀ ìgbà tí màá délé wọn báyìí padlock mo bá lẹ́nu ọ̀nà ìgbà àtìyàwó èdè lájọsọ ọ̀rọ̀ tí mo gbọ́dọ̀ rí ní kíákíá abó bá mi rí wọn. ẹ ó ṣe díẹ̀ tí àwa náà ti rí wọn mọ́tò wọlé bẹ́ẹ̀ ni mọ́tò dẹ̀ jáde ṣùgbọ́n agán wò pé bóyá wọ́n travel out níbẹ̀ yẹn ò ṣe wá mọ̀ nísìnyí ló wá ń ya èmi náà lẹ́nu. Ah, kí ló wà lè ṣẹlẹ̀. kò yá wa náà. Ah, ó máa ga o ẹ jọ bóyá tó bá bá mi rí wọn ládùúgbò jọ̀ọ́ mi sọ fún wọn ọkọ pè mí torí mo nílò láti rí wọn ní kíákíá. tí yàrá ti wá rí wọn tí wọ́n wọlé màá ní kí sista pé nọ́mbà yín kí wọ́n sọ fún yín. ó ga o ó yẹ ó ṣe o bá mi kí sista kí nọ́mbà àwọn méjèèjì má tiẹ̀ wá lọ rárá jọ ẹ bàbá mi fojú sílẹ̀ tó bá ti bá mi rí wọn jọ kó pè mí ṣèbí nọ́mbà mi ṣì wà lọ́wọ́ ẹ jọ ó ṣe. Agent mi lẹ́kọ̀ọ́ tẹ́ ìṣe yìí mi lẹ́kọ̀ọ́ tẹ́ ìṣe yìí àtọ́tọ́ wa kọ́lé lẹ́yìn náà àǹtí ẹ má bínú ẹ farabalẹ̀ náà tẹ́rí ilé yìí wọ́n ti parí ẹ̀ ẹ̀yin náà rí pé ilé tuntun ni bẹ̀tẹ́ tó ní ilé yìí owó pọ̀ lẹ́wọ̀ lásìkò yìí kò ní owó lọ́wọ́ tẹ́yìn bá ti san owó ti tọ̀dọ̀ yín wọ́n á fi kún ẹ̀dẹ̀ máa kó síbẹ̀. ọ oh, twenty three thousand balance mi tó kù lẹ́fẹ̀ẹ́ fi kúnlé ẹ wo mi láì kókó tẹ́ ṣe yìí mi láì kókó tẹ́ ṣe mi láì jẹ́ o àǹtí àǹtí ẹ farabalẹ̀ jáde à ah! ẹ má bínú ẹ ló sà ah, ẹ má bínú sà ó yẹ kí n ti pè yín ilé yẹn ti wà lẹ́sà ẹ kákọ̀ọ́nira ni ẹ má wọrí sà. irọ́ ni pa irọ́ ló ń pa. kí ló ṣe yín tẹ̀ ń ṣe rádà lábá yìí náà ebi ò láìkẹ́ o kí ló ṣẹlẹ̀ ẹ rà mí ní sà kí nẹ́tíwọ̀kì yẹn ní sà bẹ́ẹ̀ ní sà ẹ jẹ́ ká yà kálẹ̀ sọ̀rọ̀ pẹ̀ sà ok sà àǹtí ṣẹ́ wà ok kí ló ṣẹlẹ̀ mi láìkẹ́ o ẹ wá lọ sọ ọdọ kẹfà gbọlẹ jàre kẹta mi lò èwo ni rádà rádà wèrè gan. kò sí problem lẹ́yìn bá ti pé ẹ lè sọ gbogbo oye tí a kò yẹ no problem ọmọ gbogbo yín. kẹtìkà ó fine ó wà òkè àmọ́ ẹ bá wa ti gbogbo tẹsán. àǹtí kò wọ́n jù ẹ̀yin náà mọ̀ pé lásìkò ilé ti wọ́n pé kí n jáyé sí lọ́kàn máa nǹkan ti pè mí pé ó fẹ́ gbalẹ̀ tó bá pẹ́ máa yẹn ló pè mí ni bí ìdígbé fún yín bẹ́ẹ̀ nítorí pé àwọn jẹ́yàn mi ló jẹ́ kí n. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ you know what is on ground now let it slide you take it tá a bá fẹ́ ṣe ó ṣe bá a ṣe máa ṣe. ẹ kàn máa lọ sọ́fíìsì mi kẹ́lẹ̀ lọ ṣe ogun ẹ̀. lọ́wọ́ lọ sọ́fíìsì kankan kan jàre àníkẹ́jú wa lówó ẹ̀yìn lọ sọ́fíìsì. ẹ wọlé ilé ìfọ̀n ẹ wò ló bá mi wà bẹ́ẹ̀ ẹ máa bá mi sí ìfọ̀n láti bàyẹ̀ kà. ọ̀rọ̀ àjọsọ wa o. jẹ́jẹ́ jẹ́jẹ́. 啊。Uh ah, huh. Ah kí ló ṣe ọ̀bọ ìnà lẹ́yìn tí mo kọ́ pé mò ń bọ̀ kí ló ṣe báyìí nà rọ́kàn mi ó wà tó jọ mẹ́ta ṣé kò sí. kò sí ọkàn jẹjẹ mo wá wo mo dẹdẹ yìnbọn ní ìsinmi ìṣùgbà. jẹjẹ ò sí nílé mo ránṣẹ́ kódà gan-an òun gan-an mò ń dúró dè òun ló dá mi dúró jẹ́ kí n bá ẹ sílẹ̀ kókó. àbọ̀ wá ní ìdùnnú àbájá kókó ní pẹ́ẹ́dẹ́gbẹ̀wò lẹ̀ ọlọ́run bọ̀ yìí aláyànfà. rọ́pọ̀n mi. kí ló wá dé tó wá fi pẹ́ tó yìí. sísá mi bó ṣe ń bini nìyẹn o Mr. Bámidélé tó wà níbí báyìí tí wọ́n kọ́lé síbẹ̀ yẹn mo máa rí wọn lókè odò ni wọ́n ní wọ́n wá gbalé síbẹ̀ yìí mo hàn pé èèyàn ṣe máa kọ́ ilé tó tó yẹn tí mọ́tò ńláńlá wà nù kọ́ńpáǹdì ẹ̀ tó máa wá fi ilé yẹn sílẹ̀ tó máa lọ gbalé ilé tí wọ́n lọ gbà yẹn gan rọ́kàn mi kò wọ́ tiwọn o kéèyàn wá fi ilé tó tó yẹn sílẹ̀ kó lọ gbalé síbẹ̀ yẹn ó yà mí lẹ́nu o ẹ̀yin lè já street lèmi wà lórí àwọn tó máa ń gbérò àwọn gbèsè bẹ́ẹ̀ yẹn àwọn sẹ́ẹ̀tì ṣàkànkàn ṣàkànkàn ni wọ́n ológbò owó ni wọ́n hmm. jẹ́ wá gbé yín débẹ̀. gbèmí débẹ̀. irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá kọ́lé wọ́n lè kọ́ mẹ́ta wọ́n lè kọ́ mẹ́rin wọn ò gbé bẹ́ẹ̀ ó ti yẹ yín á lọ gba two bedroom three bedroom wọn á máa lọ gbé bẹ́ẹ̀ torí pé tó bá fi lè dáhùn fẹ́ gbé ilé yẹn àbáwọn fẹ́ sùn bẹ̀ mọ́jú lásán wọ́n máa kú ni wọ́n máa lákú jẹ ni. a ah, gbà wàhálà o gẹ̀ẹ́tì ẹ̀ ń tán ṣe gangan ni oògùn owó ni wọ́n ṣe lóòótọ́ ah. o gẹ̀ẹ́tì ẹ̀yin ọmọ yìí ṣé ẹ mọjọ́ tí wọ́n ti ń gbé nínú ilé yẹn tí wọ́n ti gbébẹ̀ gbébẹ̀ gbébẹ̀ tí nǹkan kò ṣe wọ́n à àdúrà tá a máa gbà ní wípé ohun tó máa dé bá wa tá a máa fi filẹ̀ ọ̀nà àti dúkìá wa lẹ̀ ká máa gbẹ̀yìn ojú lọ ọlọ́mọ àìkò dé bá wa. tó iṣẹ́ rẹ̀ dà wọ́n ẹ jẹ́ kí ara yín mo jáde lọ. ó nà mí bọ̀ ìgbà ló máa wá di ṣé kò ní pẹ́ kó tó wá ṣá. ọ̀dá nǹkan mọ̀. twenty-three million five hundred and twenty confirm payment. ọ̀gá mi mọ kọ́kọ́ pa ilé yìí. nípa ìwọ. mi mọ kọ́kọ́ pa ẹ̀sà. o ò ṣe ni. mi mọ kọ́kọ́ pa ẹ̀sà. mo jí o mọ kankan pa owó o mọ kankan pa twenty three million ẹ appropriate twenty three million five hundred and twenty thousand without my approval jọ́tún ní ọlọ́run fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ kó lè dá mi lóhùn ta ló ní signature yìí. signature mi ni sà. Mojí signature ẹ̀ Mojíráyọ̀ signature ẹ̀ twenty three million five hundred and twenty thousand appropriation without my approval. Ah, ọ̀gá ìjọ sá lóòótọ́ signature mi ló wá bọ́ mi mi kọ́ mo sign ẹ̀ sá. jọ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ jọ ṣé signature yìí o sign ẹ̀ at a gunpoint ni. ah kò sí yóò kọ̀kan tó yọ ọmọ sí mi tí mo fi sign. sọ báwo ló ṣe wá jẹ báwo ni irú owó ìṣèjáde. mi sign anything ṣàkóyọ kókó yọ ọmọ sí mi ṣẹ́yìn mi kọ́ sá lóòótọ́ signature mi níbo èmi kọ́ mo sign ẹ̀. jọ jọ for God's decision wà ní pé you come indefinite suspension until bàtà bá tó parí investigation wa ah so please excuse me. ah nítorí ọlọ́run sá ẹjọ́ sá ẹjọ́ torí ọlọ́run sá ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ pé mi ò lè ẹ́fà ṣe irú nǹkan báyìí sá ẹ ṣàánú mi sá. àwọn fẹlẹ burú ọ̀rọ̀ ìyárí kó àṣebí o so ọ̀tọ̀ ni pé there is no other can find my construction in the high. so bójú ẹ ṣe tutù yìí ọ̀dẹ̀ gbọ́nánú. olùwàdí fraudulent. Ah. thank you. ìtọ́pẹ̀ <laughs> èyí náà wúlò fún mi gan. mi ò àmì. mo rí pé bí ọ̀gá ṣe lọ mọ́tò wọn tí wọ́n pọ̀ láti ìyàwó mi rí ìyàtọ̀ mi ṣé kò dé lónìí. ah no no no. ọ̀gá kò tó wà ọ̀gá kò sí problem ó wà ó fi padà. ẹ mú rí bẹ́ẹ̀ ẹ ṣe but mo ní láti ṣe àwọn akẹ́kọ̀ọ́ fún mi ọdún tó bá jẹ́ wípé èmi ni mo fẹ́ lù gẹ́gẹ́ bó ṣe jẹ́ pèmí ni mo ní gbogbo àlàyé mo fẹ́ ṣe yìí ọ̀pọ̀ ní o but wípé ẹ̀mí lè fẹ́ lù mo máa lọ bá yín lòdì ṣé ẹni bó ṣe wà yìí ní èsì èsì òṣìṣẹ́. kò ní èsì. apart from èsì yẹn shock and absorber ẹ̀ eh, méjèèjì náà ó ti pé tá a bá ti wọ kòtò àbí nǹkan kan máa. Eh, eh, ó lè ṣe gbàgà ó má lọ dání kó máa bá yín lójijì àlẹ́yìn yẹn the only thing tó tún ṣe kò ní pé break pad ẹ̀ ti lá ah. eh, ó ti lá. Ah. ìyẹn gangan lọ̀rọ̀ professors o ṣeun ká ní àwa fẹ́ ṣe especially nítorí break pad tó ló ti lá ẹ̀ mọ̀ is important díẹ̀ máa ń wa mọ́tò bí èlò la lè fi ṣe. ṣàṣe eh, ṣàṣe níwọ̀nba àgbà tí ẹ fẹ́ fi lò yẹn àbí ká bí ẹni pé kọ́sọ́mà gbéṣẹ́ fún wa tá a bá fẹ́ ṣe gangan èlò ló máa cost. ah hundred ah hundred ah hundred okay Festus ká ní wàá ṣe níṣe pé tá a máa rí lò ní period tó fi máa yá wa yẹn èlò nìyẹn máa cost. Oh, between seventeen and seventy-five thousand. Mr. Festus kí ni ìyàtọ̀ seventy five thousand àti hundred thousand tẹ́ pé. bó ṣe wà yẹn ní tí mo sọ fún yẹn mi ò fún oṣù ẹ̀dẹ̀ mi kún rárá ọkọ̀ ọmọ tó mú láti ṣe fún ìṣọ̀rẹ́ náà ti wúlò. Festus it's okay it's okay. yes okay. it's okay o ṣe àgbẹ̀ títí ayé. ẹ̀wù mìíràn yìí ó ti fọ́ ìlàjì ló wà bẹ́ẹ̀ ẹ̀ tó máa fẹ́ yẹn bọ́ sẹ́fẹ́. ṣé bí iná mìíràn wà ń bẹ́ẹ̀. ẹ̀ jẹ́sí wà ń bẹ́ẹ̀. So I like be mọ́tò sọ́nà láì to break ẹ̀ ṣe àní máa pín ẹ títí alẹ́ lórí tó ní bírèkì ní ẹ̀ máa ń rìn ó ṣe gan o ọlọ́run àdúró tiẹ̀ o ọlọ́run àdúró tiẹ̀ o bá ẹ ṣe. How, how did we get here? Honey, honey, see, see, we can't drive this car. Oh. Why? Why? Why can we not drive this car? Honey, you don't know how to pump brakes. She won't mọ bóyá pump brake motor. Èmi á máa wá, èmi á máa wá wá. Èèyàn yà ni now. You're not even thinking. How did we get here? I have car, a house full of cars, and I can't... I don't have access to my, to my money, to anything. And you are here saying this. It's oh not my fault. Ṣé mi náà bàbá ṣe débi ni? ṣé bí báwo bá ṣe bára wá sí tún. mo mo lówó lákàntì mi mi mi ní mo nílé mo ní Can I get it? God, please. God, this is too much. God, please. Give me nínú ilé tí mo ní ẹ ti kókó ṣé ẹ ti kókó mbẹ. bẹ́ẹ̀ ni a ti kókó mbẹ. síbẹ̀síbẹ̀ rògbòdìyàn ò sí lẹ́yìn yín. bẹ́ẹ̀ ni ṣe ní ká má mú kọ̀kọ́ kúrò náà là mú kọ̀kọ́ kúrò ṣùgbọ́n bá ṣe jáde báyìí bàbá iṣẹ́ tèmi túmọ̀ ń burú sí ọjọ́ kejì yọta kókó mbẹ náà ni wọ́n dáyàwó mi dó lẹ́nu iṣẹ́ wọ́n fún níwèé gbélé ẹ̀ pé kó má ṣiṣẹ́ mọ́. wọ́n ti dá ọdún lẹ́nu iṣẹ́. wọ́n ti dá ọdún lẹ́nu iṣẹ́ dájúdájú ẹ ti mú nǹkan kúrò ní ilé nu bẹ́ẹ̀ ni. bàbá mú kọ̀kọ̀ kúrò o. kọ̀kọ̀ kúrò ní ká kúrò náà lọ ti mú kọ̀kọ̀ kúrò o. ẹ mú nǹkan kan kúrò hmm. tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá jẹ́wọ́ tẹ́ ẹ mú kúrò ní ilé o ìyá tí ó jẹ yín níwájú ọjọ́ kọjá àti ti jẹ yín bọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. a ah, mú kọ̀kọ̀ kúrò ilé ta ló gbà á lọ ara nǹkan mi tuntun síbẹ̀ ni a ah, mú kọ̀kọ̀ kúrò nǹkan tó sáṣọ wa báyìí kò sí ìkọ̀kan tá a mú kúrò bẹ́ẹ̀ bá ṣe ní ká jáde a káwọ́ sókè bọ́ta. àbájọ bandele sọ ọjọ́ méje ni mo lu oní ògùn bí mo ṣe ń kan lọ ń parẹ́ aṣọ tẹ̀ ń wọ̀ kúrò lọ́rùn ẹ mà pé bí ìgbà téèyàn kó mí ẹṣin tó lọ rèé dà á lé ẹran ni. ṣá máa rí òwò jáde bẹ́ẹ̀ ni. Ah. àṣà máa jáde òwò ni. <laughs> ẹ gbọ́dọ̀ mú nǹkan kan kú o ìhòòhò lẹ́kùn bẹ̀ ṣe é rí lé ibi tẹ́ ẹ lọ gbà ń ẹ tún ti kó sí ara yín rẹ léwọn ẹ kùn bẹ̀ àṣà ò ní gbórí igi kẹ́kọ́ dalẹ̀ ẹ̀mí ọgbọ́dọ̀ súnlé àná ẹ kú ònú ilé ibi tẹ́ wa. bàbá ilé tá a ṣẹ̀ṣẹ̀ gbà owó ọdún méjì ló bá lọ wa a ṣẹ̀ṣẹ̀ wọ́ bẹ́ẹ̀ ni. bàbá kí ló máa ṣe. lálẹ́ ní yẹ́sà. ọ̀dà ẹni ọgbẹ́ kò tó ọgbẹ́ jì bẹ́ẹ̀ bá fẹ́ kú ẹ padà síbi ilé tẹ́ ẹ ti kú ò ẹ ṣe àárọ̀ yìí tí mo sọ fún yín ẹ ẹ ẹ lọ rí gbọ́ gbogbo aṣọ ẹ̀dá lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ lẹ́ẹ̀ tí wọ́n sọ tuntun ní lọ́lé tuntun mi. ẹ ilé tuntun mi ṣọ̀kẹ́ ilé láti gbà ẹ́ ọlọ́dún méjì ẹ̀ máa ń lọ bí i. irọ́ ó ti dòfo bí pẹ́pẹ́yẹ bá tẹnu yọ parẹ́ ilé tuntun mi lẹ́ lọ bẹ́ẹ̀ bá wọnú ilé tẹ́ ẹ ti kó ikú náà ẹ ti èkó èṣù jẹ èmi mo gbé ẹ̀fọ́ kò jù lọ. let's go Bándélé a máa sọ méke ni bí n bá ti ń bọ́ sọ̀rọ̀ ní kọ́ tẹ́tí lẹ̀ fún wa kọ́ o ti sọ fún ìyẹn lọ o ti bless me to go. Bándélé ọ̀rọ̀ ni mo sọ fún ọ ọ gbọ́dọ̀ mọ́. song sọ abiyamọ fẹ̀yìn sọ ẹ̀kú ewu ọmọ forí sọ pẹ́pẹ́. ẹ tún mú gbòòrò lọ ni ọ. ẹnìkan fẹ́ gba ṣọ́ọ̀bù kan ni mo bá lọ fi ṣọ́ọ̀bù yẹn o. bẹ́ẹ̀ ti ayọ́kọ́jẹ tuntun yọ ẹnìkan ti fẹ́ gba ṣọ́ọ̀bù owó lẹ fẹ́ gbà. mo ti pe nọ́mbà yẹn gan ẹ gbé ni. ọ̀rẹ́ jẹ́ nẹ́tíwọ̀kì. nǹkan táwọn èèyàn máa sábà pa ọmọ náà ni bọ̀dá bá délé ní kí wàá bá yín pé ẹ máa fún mi lówó kan kí sábà wọn fi gẹ́ẹ̀tì chair kí báwọn kó wá sí ilé tuntun tó ṣẹ̀ṣẹ̀ gbà. owó mo ti ṣàlàyé náà mo ní pé tí ẹlòmíín bá ti wá gba ilé yẹn tó bá ti sanwó màá dáwó padà fún wọn because kò ń ṣe ẹbí mi àwọn ló pé àwọn ò gbélé yẹn mọ́ mi ì dẹ̀tí rí ẹni tó máa gbalé nígbà tí ẹni tó máa gbalé mo lè dá padà. ẹ jẹ́ tẹ máa ṣe báyìí náà anybody ò tí gbalé bákọ̀ọ́kọ́ lè ṣe máa wọlé ni. ìwọ náà fúnra rẹ gbọ́ǹkan tó ń sọ náà yọ̀ọ́ má bínú ẹni tí ẹni tó nílé mo ti kówó fún ṣé èmi ní kí n yọ owó lápá ara mi kí n kówó fún ọ ni ẹni ojú yín ti ń le o. ọ̀gbẹ́ni gbogbo tí màmí sọ mo ń lọ bìkan o. ẹ wò mí sọ ọgbẹ ẹ̀kọ́ tẹ́mi kan tó ra sọ fún yín ni pé ẹ padà só ti yẹn ọ ti gba lẹ́kàn wọ́n lè jẹ́ mi pé owó yẹn làwọn ẹ fi ra ṣíà ẹ kó fẹ́mi kí n máa kó lọ fún wọn ni àkí ló máa ń ṣe yín náà. ọ̀kẹ́ ọmọ ló máa ṣe lọ kún ọmọ tàwa kọ́ mú àdá kọ́ mú bọ̀ kọ́ wá ṣá mi mi rò pé ó wà òkè. agent èmi ò wà òkè lórí torí mi mo lè kúrò bọ̀ torí pé bẹ́ẹ̀ náà ni mo kéré o mi kéré o má yẹ máa ṣe bí o ó yàtọ̀ o èmi àgbélé lọ kí tó kó mi báyìí tó bá mọ̀ kó mọ̀ kó kó yára fẹ́ mi ni mo má lọ má tẹ̀lé fojú wo pé mo kéré mi kéré o mi ti pẹ́ gan o ti yẹ yín. tẹ́lẹ̀ bá wa ṣe kíní ẹ̀fọ́ ẹgbẹ́ mi lọ́ máa lè bọ̀dá bá mi lè lè gbá o ẹ lè gbé mi o bọ̀ mo fi ń dá lójú bọ̀ ọ̀la máa ṣe kíní ẹ̀fọ́ fèrè onídàkúnbíàbí. ìwé. ni mo ṣe báyìí ẹ kí ni mo ṣe kò yé mi ọkọ ẹ ò fọ̀rọ̀ lọ mi kò seek advice kò kà mí kún bàbá tó tara ẹ jáde ẹ lọ́wọ́ gbogbo gbogbo tẹ́tí wọ́n mi tó dùn mo pe ọkọ ẹ lórí fóònù ní tó ń ṣe yìí ó wà spiritual o ọkọ ẹ náà ó wà coincidental ní òkè sí kankan náà òkè sí natural thing ṣé o kí ni kí wá ṣe ṣé kí para mi fún ah, lóòótọ́ ló sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn sá. ìwọ náà mọ̀ kí ni wọ́n sọ fún un àmọ́ òun ló ládé kú ó tún ti wá ládé òkú mọ́ báyìí sá ó ti gbà pé òun ní problem pa ní problem dáàdi. ẹ jẹ́ mọ̀ pé mi ni lè bá yín sọ̀fù ẹ̀ tí mo lè bá yín rìn jáde sí i ẹ fún mi five hundred thousand. o gbọ́ mi clearly ẹ fún mi ní five hundred thousand mo gba níná má sọ pé èló ló fẹ́ san ni sọ. yóò lè dé ju fifty lọ́nà o. one twenty ìyẹn ló ní kí n bó fi gba àwẹ̀ ó ní kí n bó gba àwẹ̀ ló kò sanwó ẹjọ́ ọ̀hún tẹ́ lọ báyìí wo gbowó lọ́yún no babaláwo àtàwọn pásítọ̀ tẹ́ lọ bá wo gbowó lọ́yún fẹ́ẹ́ tẹ́ fún tọmọdé tọmọdé bá kọyà àná àgbà àfitàn balẹ̀ ìjọ kó ẹ sọ owó tí mo invest lórí ẹ̀ fún ẹ sọ́sọ́ bẹ́ẹ̀ pẹ́ẹ́nà sísú lórí lọ ó sọ bẹ́ẹ̀ fún ẹ pẹ́ẹ́nà sísú sọ́sọ́ fún ẹ yé màálù tí mo pàmà tí mo bí kò sọ yẹ fún ẹ màálù méjì nígbà tí àwọn ọkọ̀ ní ti ní pàdé ẹ̀sẹ̀ kò ṣe kó fún bàálù méjì mo pa mo rọrọ sí lọsí mo rọrọ sí primary school mo rọrọ yunifásitì ó sẹ́f mi ò di ọkọ ẹ ní five thousand àgbàkùn mánéjì mi ìṣe pé wíkẹ̀ndì dé kọ́kọ́ pé dáàbì ẹgbàá ten thousand nígbà tó bá fẹ́ rán mi iṣẹ́ ni mo lówó lára ọkọ ẹ sáyé ni mo wáyé five hundred thousand máa bàlẹ̀ wọ́n yìí tó bá dé pátápátá mi pàfọ́ mi. kí n má gbowó kí n ṣọ́ọ̀tì kí n ṣe lọ́fẹ̀ẹ́ ẹkún ìpọ́dowó lọ káyà tó bá délé wà kọ́kọ́ ẹjọ́ ṣe mítìn ẹ̀ tẹlifóònù ẹkún tó ń sun ẹ̀kú ní ẹjọ́ jù ẹgbẹ́ sẹ́wọ́n ti ní ká fún mi. ṣẹ́rílẹ̀ ayé ọ̀gá kọ́ ló ń kọ́ ṣàlẹ́ èèyàn burúkú ni ẹ èèyàn burúkú ni ẹ báyọ̀lé kí ló tó capitalize lórí ìṣòro mi tó dẹ̀ ṣe báyìí fún mi why kí lè ṣe mi ṣe báwo fún fún mi ṣé o yà you understand ẹ kí ló ṣe. if you tell me you don't have the family again I'll punch you in the face. You àti to rẹ o sọ wípé ayé kù síbi kan bàbá rẹ ayé kù síbi kan ẹ ẹ dẹ̀ plan ẹ lé mi jáde létí mo mo jáde fún yín ẹni kí n gbalẹ̀ àkọ́kọ́ mo gbà ilé kejì ìṣòro mi túbọ̀ pọ̀ sí kí lè ṣe mi náà. àbí nílé wọn lè mi lè ṣe orúkọ fún ẹ ẹ̀mí mo ti yẹ dànù tí ó ya wèrè ni. oh so so o ń bí fún mi láti jọ ẹ àbí ká ní mo fún ẹ ní kọ́kọ́rọ́ ní ẹ̀dá ní nǹkan ẹ máa dalẹ̀ mọ́ mi lórí. that's what you want to do right? Bayode I have a problem now you have to my problem thank you I don't ever ever want to see you again you are no longer my friend. Bámidélé bàbá ọlọ́run bàbá àgbàyà tó sọ fún rẹ̀ tó sọ báyé tó sì rẹ̀ tó sọ báyé tó sì rẹ̀ tó sì rẹ̀. Ẹ̀kú ewu ọmọ forí sọ pẹ́pẹ́. Èṣù máa ṣe mí o, ibi ó ti ń bọ̀ ni ó lọ kò sẹ́ni tó kúkú dùn mọ́ àforí ẹni. bàbá mi wá báyìí jà ní. ẹ ti sọ mí dojú níwájú ọ̀rẹ́ mi náà ẹ ti sọ mí dojú níwájú àwọn tó ń pọ́n mi lé ẹ ó ti dàbí pàtó ẹgbẹ́ mi àti àjọ plan àwájọ ń dùnfọ̀ ọ̀rẹ́ mi ni. ẹni pé káwọn èèyàn kò nílé tí wọ́n kọ́ fúnra lára wọn wọ́n kò ń bẹ̀ wọ́n débò mí ẹ tún sọ pé kò yẹ kó wọṣọ débẹ̀ aṣọ tọwọ̀ débẹ̀ òun tún ní ìṣòro tó tẹ̀lé wọn débẹ̀ wọ́n ní láti túwù bo aṣọ yẹn kí wọ́n rìn ní òhò ọmọlúwàbí kí wọ́n rìn jáde kúrò nílé wọ́n tún kúrò ńbẹ̀ wọ́n lọ sílé mi ní òhò ní òhò tí a dá ọmọlúwàbí tìtìjú tìtìjú lọ fi kúrò nínú ilé tí wọ́n wà. bí wọn bá wá kú òǹbẹ wò ó ìwọ mọ̀ mí dáadáa ọ̀pẹ̀lẹ̀ òṣè kí àfi bí oníkókìrì ọ̀bà gbọ́fà ewúrẹ́ tá a bá wá sọ fún tọkọ tí ọ̀gbọ́n ní ewúrẹ́ lẹ́gbára àgbòmọ̀mọ̀ tá a sọ fún tí ọ̀gbà ọ̀dàgbòmọ̀lẹ̀ etí ń bá kì mọ́lẹ̀ ní àyín tí ọ̀bá ń lanu kò sí babaláwo tó lè kì tí ó lanu lọ́tẹ̀ wọn nú dáadáa bí wọ́n bá kọ̀ tí wọn ọ̀bá fi tí wọ́n mú kúrò ní ilé ńlẹ̀ lọ kó lọ bùnmí rògbòdìyàn ti ń tẹ̀lé wọn kí n ní ọ̀pá wọn o èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. bàbá tí mo bá gẹ̀ tí yín right nígbà tá a ti jọ mọ̀ wípé ìhò ni wọ́n kúrò nílé tí wọ́n ti kúrò last instant tẹ̀túnṣì sọ wípé kọ́ ò gbọ́dọ̀ mú kọ̀ọ̀kan kúrò nílé tó ti fẹ́ kù ṣé kí ìyàwó kúkú gé ẹsẹ̀ àbórí wọn ni kọ́ gé kọ́ kúkú kò láyé ẹ gẹ́tì mi dáadáa kọ́ kúkú láyé kẹ́lẹ́ mọ̀ pé wọn mú kọ́kọ́ lé ní tọ́ọ̀ bá mi tún lọ sí ní tọ́ọ̀ sọ ní ìsìn ni pé hmm. ifá mi yìí ò rí rẹ. ọ̀rọ̀ ifá kọ́ lélẹ̀ àníṣòro tó sì ń tẹ̀lé wọ́n sì ń tẹ̀lé wọn káàkiri despite wípé wọ́n ti kú òní tí wọ́n gbé láàsì ní òkun. báyọ̀ ni ó túmọ̀ sí pọ̀ jẹ́rì ọmọ mi dáadáa èmi gbé fákàrídọ́ ọmọ babaláwo ọ̀sán pẹ̀lẹ́ bí ẹ ti ń pòtọ̀ kọ̀ wálé ayé etí bá mi rí ohun ti sọ ohun n tó sọ ni pé irọ́ nípa. ó ti ká lójú mi bàbá wọn ti jẹ́ kó ká lójú mi ẹ̀ lè dè mí mọ́ṣẹ́ yóò tẹ́tí má dìrín mọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn kò lè ṣiṣẹ́ mo ti ká lójú mi. ṣé o ìgbà ìkẹyìn tèmi máa wá sọ̀dọ̀ yín òun lè ní pa ẹ ṣe gbọ̀nsà. báyọ̀lé ẹ ṣe sáà o báyọ̀lé. Ah, ah. kí ni ká ti pé léyìí èmi ò dégbódéwé òde bíi ìdádẹ́kùn tí mo pẹ́ lógun tuntun tí mo pè é fìbọn èmi ò kò jọ̀gbọ́n tí mo pẹ́ lógun kí làbá àgbẹ̀ mi ó mà kí ní sí àmọ́ ìgbẹ́ náà. ìwádìí ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn àárín ọpẹ́ ìbọ̀dà ìkọ̀ ọ̀run ilẹ̀ ọgbọ́ bá a bá fẹ́ mọ lójú àríná bá a bá bu mọ lẹ́sìn àríwá ṣọṣà àwòdá ti karó ọ̀rẹ́ ìbò wá o. iná rèé irọ́ ìkẹ́kẹ́ sì kù tí mo tí wọ́n mú kúrò nílé. bàbá ẹ wò mí ìmọ̀ nǹkan tá a ṣe fún yín pàtó tẹ́ ẹ fi ń dà ríboríbo gbogbo nǹkan tẹ́ ní pé ká ṣe òun la ti ṣe kódà ẹ fẹ́ẹ́ ní ká rin òun bọ́ta kí ló dé gbogbo ìtàṣe náà nǹkan tá a torí ẹ̀ sáré bí náà ó sì tẹ̀lé wa kiri tó bá ṣòwò lẹ́fẹ̀ẹ́ sọ fún agbá ìfowó wa à á fún yín tọkàntọkàn kò sí pé jẹ́ máa dà wá ríboríbo kí ló dé. ẹ ẹ sì mú nǹkan kù nù bí ẹ mọ́ mi. irọ́ arú gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ awò. èkì ṣe sọ fẹ́ bú mi ni ẹ dákun o dákun o eré mọ́ wọn àtàgà àfi mí díwọ̀n bàbá ẹ o bẹ́ẹ̀ ni mo sọ. bàbá ẹ bá ẹ má ń sọ tìyàwó mi <laughs> bàbá ìyàwó mi ò kí ń ṣòkú lọ́bí tí mú àwọn òkúrú àgbàyà ní ìlà bàbá àgbàyà ní o akọni ká wá yín wá ká fojú ajé ká fi kò ní sọ ni o kẹ́yìn jókòó báyìí káwá jókòó ká sọ tinú wa fún èèyàn burúkú nìyí o èèyàn burúkú nìyí o agbésòro kékeré wá wá bá ẹ̀dẹ̀ dákú fún wa kí lè ṣe fún yín tó bẹ̀. Ah! pẹ̀lú gbogbo wàhálà mi lórí. wàhálà kí lè ṣe wàhálà kí lè ṣe. ẹni ká jáde ní àjáde ah! àwa fọwọ́kẹ́lu wa àfọwọ́kù bàbá nǹkan tẹ bẹ̀rẹ̀ sí burú fún wa sí. níbi tẹ́ ẹ tún lọ yìí wá wá ẹni tó mú ọ wá mọ̀ mí dáadáa pé gbogbo tí bá ṣe ní ẹ̀. ìyẹn a ṣe ń lọ báyìí náà bọ́dá jẹ́ nínú máa nà ya wa bá a jù. bẹ́ẹ̀ni ọkọ pẹ̀lẹ́ ọpẹlẹ játijàti. ẹ̀yin ọmọ yìí. Ah. ọmọ mi kí a lọ ẹ̀yin àgbà yẹn. Ah. ẹ ìwọ ìwọ. láti bílẹ̀ jáde. Ah, ọmọ ẹ̀ ṣe fúnra balẹ̀ ó dábàá tàbí ọ̀yẹ́ wọn wọ̀ ó bẹ wọn wà ní ẹgbàá ìgbẹ́ ọkọ̀ tó mi ìwé ẹ̀rí. sórí tèmi kan lè sọ fún ẹni wípé ẹ jẹ́ ká gbà pé babaláwo tí ò ń sọ̀rọ̀ ẹ̀ ẹ jẹ́ á gbà pé irọ́ ló ń pa ṣùgbọ́n ìwọ ṣe nǹkan tán ni kò ṣe sórí ilé ayé ìkéyàn má dẹjà o àìdá òótọ́ ni àdàrọ́ ni ìwọ kú òun ilé tí wọ́n ní kó kúrò kẹ́ lọ gbalé mi ẹnu aráyé lẹ́bọ̀ a kì í jọ gẹ̀dẹ̀ kó wú ni lẹ́ẹ̀kẹ́ ó lè já wọn náà ni wọ́n máa fẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ tí wọ́n máa tún ṣépè gbogbo wọn kọ́ o ẹ ṣùgbọ́n ìwọ lọ ṣe tí wọ́n ní kó ṣe lọ gbalé mi káàtì ẹ̀tùwọ́n tó fẹ́ ṣẹlẹ̀ all right o ṣe òun nìyẹn sìn o àfọ ẹ láàdíváìsì o àgbowó o tó bá yá sí wa máa ń dáàdì láìkè owó dáàdì láìkè owó ìkànnì mọ́ fún ẹ̀ tí mi ò gbowó. Olúwa o. Àmì Jésù. Gbogbo ogun ṣọ́ ogun àjẹ́ ẹlẹ́bọ lóògùn Olúwa. Àmì Jésù. Tó bá jẹ́ wípé ẹ̀yin lẹ pè mí hmm. tí kì í ṣe wípé mo pera mi ṣe pro santa má ṣe kàrà pọ̀pọ̀ Olúwa o. gbogbo ètí mo sọ lé ó ti rí bẹ́ẹ̀. àmín jésù. bẹ́ẹ̀ ni ó rí. àmín jésù olúwa wa. àmín àmín àmín àmín lórúkọ jésù. praise the lord. hallelujah. praise the lord. hallelujah. the lord is good. all the time. All the time. bá ti ṣe é mo ní ẹ ó rí bá ti ṣe é ẹ ó rí ọ̀nà gbígbà ní agbára ọlọ́run ẹ ó máa mọ̀ ṣe. Daddy, I'm so sorry sir ẹni tó pè mí call you are very important láti ẹ̀kan pick sir má bínú sí sir. Mr. Adebayo, yeah, mo wà ń lé Now I are serious. Mi mi ṣe kókó. I can start coming. Now, right away. Ah, thank <laughs> you. God bless you. God bless you. God bless you. Yes, yes, sir. Thank you. Thank you. Daddy. Sorry, sir. Ṣẹlẹ̀ tó pè ní alásùnmọ́ mi kan sá. Ó jẹ́ ní owó yẹn ti pẹ́. Forty million naira ló jẹ́ mi. Ó wá ní kí n máa bọ̀ sí ẹsẹ̀ pé check me to ready to happy care up. Yes, yes, yes. Ha! Ha! Ha! <laughs> Ṣé ni agbára oṣù dáa? níbi tí Jésù gbé ń jọba agbára rẹ̀ dá kò sí o ti wó. ẹ̀gbọ́n mi ẹ súnmọ́ Ọlọ́run adájọ́ àyè ti gbà lè àdúrà yìí gbà ẹ ṣe kan sá. ẹ ṣe sá ẹ ṣe sá ní a máa lọ sí sá màá yàdọ̀ yìí tí máa ti mọ̀. Get daddy something to me. Yeah a ní kíákíá ní sáà. ẹ wo a ní ọ̀pàdé ọ̀dẹ̀dẹ̀ láti wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ súnmọ́ ọlọ́run kí ni mo wí kí ẹ sì máa ṣọ́ra. ohun tó bá ti ṣe ò ní gbérí mọ́ àwọn ẹ̀kọ́ fún àdúrà kí ẹ sì máa ṣọ́ra. Hmm? ẹ máa ṣe é ẹ máa ṣọ́ra. ah mr adébáyọ̀ ẹ káalẹ́ sà ẹ káalẹ́ o ah how are you i'm fine thank you i've been waiting sir. i'm so sorry. Eh, it's okay it's okay. i'm sorry to have kept you waiting no, for no, so long. no no it's it's fine it's fine I, actually mo ń rò pé ah inú ọ̀lẹ́ ni kí n dúró wọ́n rò pé tí ò bá tiẹ̀ ní possible mọ́ lé ní bóyá ẹ máa sọ wípé à ah, jẹ́ ká sọ́dọ̀ láwọ̀ àbọ̀tún láwọ̀. àná ah, ṣe bẹ́ẹ̀ mi fúnra mi ni mo ní kó wá bọ̀tì nǹkan kan ló tún wá ṣẹlẹ̀ sí ìyẹn ló fà á tí mi fi lè tètè ah, dé. cousin mi ní accident ni. Ah, I'm so sorry to hear that. That is very serious. báwo wà lára wọn sí. ah it's getting better. ẹ pẹ̀lẹ́ ẹ kọ mi. so bó ṣe rí nìyẹn so mo sorry gan mo sorry gan. yes oh, owó ẹ. ah ogún fourteen million ẹ náà náà mi. àìṣe gan-an dẹ̀ nàìjíríà lẹ́nu. you are surprised? Um, kind of ẹ mọ̀ pé sọ mi tẹ́lẹ̀ pé owó yẹn ò kì í ní sùúrù ẹ máa san o ẹ ṣe wá pè mí lẹ́nu pé owó yẹn ti wà ńlẹ̀ o kí wọ́n gba check fún un so ó jọ mí lójú díẹ̀. ẹ má jẹ́ kó jọ ẹ lójú sọ ma pé gbèsè téèyàn bá jẹ tó bá fi sọ́kàn ó máa san náà ni. now i want to travel out of the country. Oh. ìyẹn ló jẹ́ kí n wá wò pé ah what times that I should pay máa wà lọ́kàn mi ìyẹn ló jẹ́ kí n ah, ẹ mọ ni o ẹ bọ time tẹ wá ṣe owó èsì time tẹ ṣe sí iná ojú time tí mo ní ìjẹta. àná àbọ̀ that's all right no problem thank you, thank you very much. ah you're welcome sir thank you, uh, thank you. Okay. sister thank you. ẹ̀yin láti tètè máa lọ abẹ́. ẹ má bínú pé mo dá ẹ dúró. ah no no no no no kò sí yẹn màá pè yín. thank you very much. all right you're welcome sir ó dàárọ̀. Jesus, thank you. Father, Lord, thank you. tem Messiah, oh, Lord, Lord. Is it this one? Is it, can it be this one? Is it this one? Why did you take Shiba Shiba to be part of this Shiba? Ah, Jesus! Jesus, Jesus! What ẹjọ́ tó bá máa ń pe abiyamọ ẹ màmá dáhùn. abiyamọ ni mí. àmọ́ mi mi sùọ́. ọ̀bẹ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀bẹ tó fi gún ya rẹ̀ pa ni. jíkà yẹ o àríkàyé òjúkùtù fọmi gbòòrò bọ́jú ara ní mọ̀ yá ara ní mọ̀ yá èrò ní mọ̀ sọ èrò ní mọ̀ sọ gángan ní mọ̀rú. ẹ jọ mú kàn fẹ́ gbé èkó ẹ̀ sọ̀kan lọ́wọ́ yín ní bọ̀dá alábànjí ẹ jọ ẹ bọ́ ni mọ́mì mi wà but I don't know you. Ibi wọn ní àwọn mẹ́ta ìtòṣì. Ìran mẹ́ta tèmi ti fẹ́ tòṣì báyìí. Lórí bẹ́ẹ̀ two hundred naira. Ọ̀pá mi sọ́nà. Àbálẹ́wà. Àbálẹ́wà mi. Dúró ibi tó wà ẹ̀. Báwo ni ọ̀rọ̀ Látayọ̀ báwo ló ṣe jẹ́? Ah, ah. Ta ni bàbá ẹ̀? Ah, bàbá mi máa ń sọ̀rọ̀ were actually cool guy ni okay mo if I told you? just give me a chance please. fẹ́ tọ́jú mi ṣára mi ìyá ni. ṣòro tí ẹ̀gbọ́n mi ò bá dá mi mọ̀ yẹn kọ́ ni my own concern is about my mother ìyá tó to be a wọ́ọ̀ jẹ́ kí n rí sójú. mi tá a tún máa ké òtútù iná yìí ò gbọ́dọ̀ kú o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí ni.